إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فهو الهالك أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله الطاهرين وصحابته المباركين أما بعد فإن منزلة العلم منيفة ومكانته مجيدة من ناله نال الدنيا والآخرة ومن فاته فاته الدين والدنيا فالدين لا يكون إلا بالعلم قال الله عز وجل فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم أما الدنيا فإن الجاهل فيها وضيع حقير أينما حل ونزل فالشريف من بني آدم إذا طلب العلم أشرف والوضيع منهم إذا حصل العلم أشرف واعلموا يا عباد الله أن الحيوان الحقير قد يتحول شريفا بسبب العلم فالكلب يا عباد الله حيوان حقير لعابه نجاسة مغلظة حتى أمرنا الشارع بغسله سبع مرات كما في حديث أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ولغ الكلب في إناء أحدكم فليغسله سبع مرات سبعا إحداهن بالتراب, بالتراب متفق عليه ولكن مع ذلك فقد أذن الله لنا بأكل ما فاده الكلب المعلم ولم يأمرنا بغسله سبع مرات كما كان هناك الله أكبر الفم هو الفم واللعاب هو اللعاب ولكن ليس الكلب هو الكلب فتأمل ذلك يا عبد الله قال الله عز وجل يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب يا عباد الله تأملوا هذا الأمر أيها العقلاء تفكروا في هذا الشأن فالحقير من الحيوانات أصبح شريفا بالعلم فكيف بالإنسان المكرم إذا حصل على العلم اللهم اجعلنا من أهل العلم وطلابه يا رب العالمين والحمد لله الذي وفق عبادا من عباده لسلوك طريق العلم وهم أتوا إلينا من أماكن شتى مبتغين به التحصيل اللهم إنهم قد حصلوا على شيء من العلم وبارك لهم فيما حصلوا وزدنا علما يا عليم يا خبير اللهم إنهم سيعودون إلى ديارهم بعد أيام اللهم ردهم سالمين غالمين معافين موفقين يا رب العالمين اللهم إننا سنستقبل مجموعات أخرى بعد أيام أيضا وهم راغبون في العلم اللهم وفقنا لاختيار أصلحهم وسددنا في جميع خطواتنا فإنه لا حول لنا ولا قوة إلا بك يا كريم يا وهاب ويا حي يا قيوم ويا ذا الجلال والإكرام اللهم ارفعنا كما وعدت كما وعدت عبادك في قولك يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أتيقظ ولون أتي الصلاة أتي السلام فالنبي و òtítẹ́ aláàánú tí ọlọ́run bá ti fi àánú fún gbogbo ayé صلى الله عليه وسلم. lẹ́yìn eléyìí abẹ̀lẹ́wọ̀n ọba ọba aláàánú jùlọ òun náà ni ọba tí máa ń gba àdúrà gbogbo nǹkan tí kálukú ń béèrè níwájú ọlọ́run ní ti dáadáa tí yóò wúlò fún wa láyé àti lálùkì yáàmà ọlọ́run ọba mo ti fẹ́ nìkan kan wa èyí tó ti fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run kọ́ má gbà lọ́wọ́ wa aburú ayé aburú àlùkì yáàmà ọlọ́run kọ́ làwà fún níbẹ̀ yá rabbal alamin ẹ̀yin ẹrú sin ọlọ́run ẹ̀jẹ̀ ká lọ́ọ́ mọ̀ pé nínú ẹ̀sìn Islam o bá ń sọ̀rọ̀ ẹ̀sìn mìíràn àbọ̀ ọ̀dà ṣùgbọ́n nínú ẹ̀sìn Islam ipò tí ìmọ̀ wà ipò tó ga ni o tá a bá ti sọ pé ìmọ̀ nọ́mbà wán ìmọ̀ òun náà ni ìmọ̀ nípa ẹ̀sìn gbogbo ọmọ yòókù ẹ̀ náà máa tò wọ́n àwọn náà wúlò bí ìjọba wúlò mẹ́ ṣùgbọ́n ìmọ̀ nínú ẹ̀sìn Islam tí wọ́n bá ní àyèwò lọ́wà òkè lọ́wà ó ló fi jẹ́ sí pé tó bá jẹ́ sí pé ìjọba ṣẹ̀ríà ni tí wọ́n fẹ́ ṣe budget àbí àwọn owó tí wọ́n fẹ́ ná lọ́dún kan percentage tí wọ́n máa fún knowledge ẹ̀kọ́ nínú ìjọba ṣẹ̀ríà yóò kọjá gbogbo àwọn ọ̀gá yòókù torí pé ààyè tí ìmọ̀ wà nínú òfin Islam àyè tó ga ni èyí yóò máa jẹ́ akọ́mọ̀nà fún gbogbo mùsùlùmí tí ń bọ̀wọ́ kékeré nínú ẹ̀kọ́ tó wá ń rún mẹ́sìn lára ìpín tó lọ́nà bá ti ní ọmọ ọba jẹ́ yọ jẹ náà ni jí ọba yá yọ yá náà ni mọ̀gbọ́n ọ̀ràn mọ́ máa ti ọ̀kan ọwọ́ ní àwọn nǹkan ń bẹ ọ̀jọ̀ wọn kẹ́kọ̀ọ́ ọ̀jọ̀ wọn mímọ̀ káàkiri gbogbo tí mímọ̀ bá wà eléyìí ọjọ́ káwọn máa máa yí pé kì ọ̀lẹ́ ni ọ́ ìdí sẹ̀rí àtìlámù lọ́kọ́ lílo ipò tí ẹ̀kọ́ wà ní ẹ̀sìn Islam ipò ńlá ni o bá a bá ń tó nǹkan àwọn nǹkan responsibility ènìyàn lórílẹ̀ ayé tá a bá ń tó lẹ́yìn ìgbà tó ti délé ayé tán ìmọ̀lókù tó gbọ́dọ̀ kọ́kọ́ wá ní torí bí ọlọ́run ọba ọ̀dá ọ lásán ọ̀dá ọkọ̀ ò lè bá wa sin ọlọ́run ó sì lè fi àyèmọ̀ká sin lọ́hùn kọ rí ọlọ́wọ̀n ọba rẹ̀ ọ̀bọ́dọ̀ kọ̀ọ̀kan ní mọ̀nì kò tó rí ọlọ́wọ̀n ọba rẹ̀ torí ìdí eléyìí ipò tí ìbá wà ipò ńlá ni ẹnikẹ́ni tó bá ní mímọ̀ tí wọ́n bá ń bi léèrè wípé ní ìmọ̀ ẹ̀sìn Islam ní ìmọ̀ al-Kitab wa Sunnah tí wọ́n bá ń bi ọ́ léèrè pé sọ́ra yé sí mọ́tàù sọ pé yẹ yọ ọ̀rọ̀ tí wọ́n bá ń bí ọlẹ́rìí pé sí yọ́ra kìyàmà sí sọ pé àá dúní mímọ́ ọ̀bà tó wá rárá kìyàmà sí ta lọ́wọ́ kù tí ọ̀rà lè kìyàmà sí tọ́nà ń sì ti parí ẹ̀ pé innama yakhsha Allaha min ibadihi al ti ní mọ̀ èyí tá à ni pé tó ti ní mọ̀ ó ti ní ayé ọ̀dẹ̀ tó ti ní àlùkìyàmà bí èèyàn bá wá ní mọ̀ méjèèjì náà ò lè kún orí gbé fún bọ́ọ̀ bá ní ń bẹ̀ díẹ̀ lónìí bọ́ba ní nínú ayé kò ní yanjú bọ́ba sì ní nínú tàlùkìyàmà náà kò ní balance ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ mímọ̀ tuntun tá a bọ̀ kékeré kún un nípa tẹ̀sìn pé èèyàn ò lè rẹ́sẹ̀sìn láì mímọ̀ èyí tá a fi wọnú Islam tí yẹn fi jẹ́ mùsùlùmí òdodo òun náà ní gbólóhùn la ilaha illallah tí wọ́n bá fi sí sínú kẹfẹ́rí ṣùgbọ́n ẹni tó bá jẹ́ sí pé mùsùlùmí ni láti gbilẹ̀ rẹ̀ òun ò nílò ẹ̀ ṣùgbọ́n ó nílò kọ́mọ̀ nípa gbólóhùn yẹn ọlọ́wọ́ bá sọ pé fa'alamu annahu la ilaha illallah ọlọ́wọ́ bá sọ pé faqul la ilaha illallah ọ̀nà fa'alamu lọ́ọ̀mà wípé ìsìláàmù tó fẹ́ máa ṣe yìí ń kí ọ jẹ́ òkú tó gbé ìsìláàmù dúró tó fi wọnú ìsìláàmù géètì tó gbà wọlé ọ̀nà la ilaha illallah wà lọ́mọ pé géètì làwọn onímọ̀ fi sọ wípé wíwá mímọ̀ gẹ́gẹ́ bí anábì náà ti sọ sallallahu alaihi wa sallam wíwá mímọ̀ ọ̀ràn èèyàn lọ́jẹ́ fún gbogbo mùsùlùmí lápapọ̀ wọ́n wáyé ní ìmọ̀ àwo lọ́jọ́ ọ̀ràn èèyàn fún gbogbo mùsùlùmí tó jẹ́ sí pé òní excuse wájú ọlọ́njọ́ mi lẹ́rù kìí àmọ̀ pé mi ìsáfà mi ìsáfà kọ́ ọ́ anábì alaihi salatu wassalam ó ní ọ̀ràn èèyàn lè fún gbogbo ẹnu rẹ ògbà wájú ọlọ́run kọ́ máa sọ pé mi ọmọ bá tẹ àǹtẹ̀ mi ni tọ́fà nìyàn ṣé ọ̀rẹ́ tí ọkọ̀ ẹ̀ tàṣà hújò nǹkan mo sáà ń ti kábàáyé náà nínú àtà àwọn ọmọ náà ni ó wò ní lọ́nà lọ ọkọ̀ ni fàálà ń kọ́ bọ́ọ̀ bá lọ sílé ẹ̀kọ́ àwọn tó lè kọ́ ní abẹnuwa kódà àwọn ọmọ rẹ gan lè kọ́ ẹ̀ tó bá ń tẹ́kọ́ bá fọmọ rẹ sílé ẹ̀kọ́ ìmà láì ní mà òwòlè ọlọ́run ọba sẹ́yìn rí sí àṣẹ ọlọ́run fún àlàm yá mà mà nípa la ilaha illallah kí n ṣe bí kọ́ sọ lẹ́nu lásán òun mùsùlùmí lójú kò kalẹ̀ ní mọ́sálásí àwọn táwọn mọ́sálásí tí a tún san ní abáríkà máa ń yin fún wa ní pàṣẹ́ntéèjì pé bí kálukú ti sún mẹ́sìn sí àpá wà tún san bá a ti láàṣẹ yìí náà táwọn wúra wa yìí èèyàn mẹ́rin lọ́mọ̀ tó máa la ilaha ní ẹ̀yìn tẹ̀wọ̀n mi ẹwà ni tún ní ìjọba la ilaha kọ̀ọ̀tọ́ bá kan yọ́sọ̀dúnrin orin tó gbọ́nú àwọn oníwákà ní sí mọ̀túnmọ̀ láìlá àkọ̀dọ́bà kan ìlà ńlá ni ó tún wí ìlà ńlá àbolúwa nítumọ̀ láìlá ìlà ni ọmọ ìyẹn la ń sọ fáwọn bíbí àjọ kìnìún àná tí wọn láwọn ló tàbí ìyá lójú ọ̀nà ìrìn àdìsẹ́ máa ń rìn káàkiri mo ní à tàbí ìyá ah bẹ́ẹ̀ bá fi tàbí ìyá sílẹ̀ sí wá mẹ́wàá ó ti dàbí Imam Buhari ó ti súnmọ́ díẹ̀ náà bó ti ẹ̀jọ́ ó ti ní kankan máa ní kí ni tuma láàrin láàrin ọ̀nà ọ̀nà àtúntẹ̀ ní kejì náà lérí náà tó náà fi lo forty years lójú ọ̀nà nù mo ní kí ni tuma láàrin láàrin ọ̀nà ọ̀gbà ò wọ́n mọ̀ tuma láàrin láàrin ọ̀nà àdáwò dé ayé kéèyàn máa lọ thirty years lójú ọ̀nà kakó tí wọ́n mọ̀ tuma láàrin láàrin ọ̀nà wọn náà yẹra rẹ wò wọn náà ti pẹ́ ní Islam lọ́pọ̀lọpọ̀ wọn á dúró àtúnlẹ̀ Islam so ẹlòmíín bẹ́ẹ̀ ni wọ́n ti wọ fifty fifty years fifty years ó sì lò lára láàrin láàrin ọ̀nà wọ́n ń pè wọn ẹ̀mẹ́fà lójúmọ́ ọ̀n gbọ́rùn pípẹ́ lẹ́ẹ̀mẹ́fà lójúmọ́ ó sì ń gbọ́ tí wọ́n ń pè é ó sì wí la ilaha illallah níbẹ̀ kọ́lá ìwọ́ tó ń fi kọ́ni pé la ilaha illallah Muhammad ní máa pè mí tán kí á nìtí máa ń dùn òun wíta ọmọ tó máa rẹ̀ tẹ́ máa pé kọ̀ dáa tó commit sense kí á máa sọ pé mo mọ gbólóhùn tí wọ́n ń pè ní Ìbàdàn ṣùgbọ́n kí ni ń jẹ́ Ìbàdàn mi ọ̀ma ọwọ́ á má rìpíìtì ẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá lójúmọ́ Ìbàdàn Ìbàdàn Ìbàdàn Ìbàdàn ah, ah lé ọwọ́ àrípìtì ẹ̀fún bí ọdún kan àwọn abẹ́rẹ́ ìpínlẹ̀ ìsinmi àbàdàn ní mọ́ka wílẹ̀ ní ìmọ̀túnmọ̀ rẹ̀ tó dé bí wọ́n gbé orí ẹ̀ òpè tayé ni owó owó owó òun nífi ti owó bí ẹ̀mẹ́wàá lójúmọ́ àbí gba ọgọ́rùn-ún lójúmọ́ ọmọ tó mọ owó ẹnìkan wá ní owó kan bẹnu bá ti bẹ̀rẹ̀ lọ́mú ọwọ́ òfin kí ni dé owó bá ti bẹ̀rẹ̀ mọ̀túnmọ̀ rẹ̀ ọwọ́ sọ nǹkan nù púpọ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ la ilaha illallah èyí mọ̀túnmọ̀ la ilaha illallah ẹni tí ọba ní ìmọ̀ nípa la ilaha illallah kò lè rẹ́sìn ìmọ̀ láti tẹ̀sìn láti fi rálẹ̀ kìyàmà fún wá wọlé ayé náà bí ọba ma láyé ayé rẹ̀ ó rí tútù tútù ẹnìkan ti rí wọ́n sọ fún mi pé ọba lọ sí Lagos State kò máa ká kò sì máa kọ mo á wò pé ìyẹn ni pé ń lọ lójú ọ̀nà láti Òṣogbo gbogbo nǹkan tó wà lójú ọ̀nà tí yẹn máa ọ̀nà àbàdàn rèé ọ̀nà wọn kà máa wò bí àwòrán lásán wọn wá sọ́ọ̀rì pé owó ilé ayé tẹ́lẹ̀ yọ máa lò ẹ ó fi ti máa táyé ó lè ti wà níbi tí ń lọ gan yóò máa béèrè bẹ́ẹ̀ dákun mọ̀ béèrè kínní ibẹ̀ náà lọ́wọ́ ayé ó rí ká béèyàn ọba nímọ̀ láyé ayé rẹ̀ lè balance ó tó wa ká mọ̀ yẹn náà gan pé á ah, wọ́n sá àkọ́kọ́ sáyé o tó ṣe àlùkìyámà sọ́fẹ́ sáyé rí nímọ̀ kó tó wá kọ́sìn tó jẹ́ kọ́ àlùkìyámà àdùn náà bákan náà ẹlọ́mọ̀ pẹ̀lú ayé aláìmọ̀ kan ẹni ilẹ̀ ni kò lè jẹ́ ni adu bí kíbi tó bá sọ̀kalẹ̀ sí báyìí nìkan ní màgbẹ́ nìkan débẹ̀ ni wọ́n fi máa sọ nínú àsọ́ọ́lẹ̀ fẹ́ni tó bá ń wá mímọ̀ tàbí bá ní mímọ̀ wípé kọ́ máa wẹ̀yìn kọ́ máa wẹ̀yìn tààtà torí pé yìí màmá kú yìí báyàn bí yàn bá tẹ̀ sí ní ìyẹn sábà máa ní gáàrò orí táwọn ọba ọba aláyé bá débi kan ní ìsìtórí gan ní irin tí wọ́n rìn gan wọ́bẹ̀ gan ó rí pé ó rìnrìn ọlá wọ̀bẹ̀ yìí torí bó níyì lọ́fà tí yìí bá wà lára ènìyàn tí ọba máa sọ́ra èèyàn máa fẹ́ ní ga ní wọ́n fi máa sọ àsọ́ọ́lẹ̀ fẹ́ tó bá ní mímọ̀ yìí pé máa wẹ̀yìn máa wẹ̀yìn máa wẹ̀yìn tó bá ti ń bojú wẹ̀yìn ọ máa tẹ kíní mọ́lẹ̀ lára rẹ̀ bí èèyàn jẹ́ ẹni tí ó ní ìmọ̀ tó bá jẹ́ ẹni ilẹ̀ nílé ayé àbí bá jẹ́ aláìmọ̀ kan tí ọba ti ní ìmọ̀ yóò dẹni lè láyé wọ́n lọ mọ̀ pé kí àbá jẹ́ ẹni àbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá ìdílé ọlá ló ti wá ọ wá lọ kẹ́kọ̀ọ́ tọ́bọ̀ wá lẹ́kọ̀ọ́ iyì ọ wà gorí iyì fún padà torí pé iyì ìdí ó ti wà ó tún wá ní màmá méjì wá gorí ara wọn. bẹ́ẹ̀ wá ní tẹ́ni ilẹ̀ tó lọ kẹ́kọ̀ọ́ yóò dẹni òkè padà ẹ̀ńtẹ́nìkan gbogbo ẹ̀ ọ bí ìdúgbà tó ń gbogbo àwọn ẹ̀ alimami Bukhari rahimahullahu ta'ala tá ma bàbá wọn eh, alimami Muslim tá lọ́mọ bàbá wọn máa dárúkọ àwọn èèyàn lálábá wọn tá lọ́mọ bàbá wọn ìmọ̀ ló gbé wọn sókè bẹ́ẹ̀ náà bí ètò ayé dáwà yìí náà ẹ wá lọ mọ̀ pé àwọn àpèjúwe kan wà fún abẹ́rẹ́ kára yẹn fún wa nínú ọkùnrin tèmi tí ó jẹ́ kọ́ra yẹn clear àti bọ̀ tó bí ẹ̀ máa ń sọ pé ìmọ̀ méjì ẹni bí ó tún máa wọ̀ pé bí àìmọ́ yí gírájúẹ̀tì ti ń gun ọ̀kadà káàkiri títí ẹni mẹ́wàá rò báwọn ẹni mẹ́wàá yé kíní tó jẹ́ sí pé àwa tá à ní mọ̀ gan tí wá já ju tí wọ́n lọ ẹni mẹ́wàá rò báwọn jẹun fún ọlápá àtàmà tí ń bẹ nù sẹ̀ríà àtàmà nù sẹ̀ríà èyí mo rò pé tẹ́lẹ̀ bá gbọ́ yóò tó yí wa sí. ẹni wọn pe ẹranko tó lábùkù jù náà àwọn ẹranko tí ọlọ́wọ́n bá dá tí màá bá dára rẹ̀ yóò dá lápọ̀nlé padà ẹranko kì í tẹ́ bá pèyàn lẹ́ranko gan ìyá máa bínú ni pé ẹranko ẹranko alẹ́ ẹranko tí kìí séèyàn tí ìgbọ̀n bá bẹ tó bá sọ̀kalẹ̀ sí ara báyìí ṣẹ̀rí àtàmù pọ́nlé wọn ló ti yàtọ̀ ooo ó ti kú ìdáná ìdíbi ìdáná mọ́ nínú àwọn ẹranko tó lábùkù òun náà ni ajá wà ajá tẹ́ wọn ò bí wọ́n bá pè yàn lẹ́ranko àbùkù ni tẹ́ bá tó wọ́n pè ọ́ ní ajá àbùkù àbùkù ní àbùkù ọ̀hún ajá ni o ẹni pé ìjẹkújẹ lajá máa ń jẹ tí wọn bá bí ọlájá wọn ń ròyìn ẹkú wọn náà ń jẹ ìjẹkújẹ ajá gbangba ní ìdíwọ́n tí máa ń ṣèbálòpọ̀ ní tiẹ̀ tí wọn bá bí ọlájá lóbìnrin àfẹ́wù ní ọ̀dọ́ wọn ò lè fi ajá ròyìn nǹkan àfikọ́jọ́ tí wọ́n bù nǹkan yìí bó ṣe dí lọ́dọ̀ tí wọn náà lọ nílò gbogbo ọ̀ràn káàkiri ayé kódà náà ṣẹ̀rí àìsílámù ni gbogbo àpòjúwe tọ́lọ́ ń gbé kalẹ̀ láàrọ̀ kọ́ra náà ti bá ń sọ̀rọ̀ ajá abùkù ní èyí ṣe èké sàpòjúwe rẹ̀ ojú ìṣe ọ̀dà tó ń ti bẹ́ẹ̀ ajá yìí ẹ̀gbin tí ń bẹ níbi rẹ̀ gbogbo ẹ̀gbin tí ń bẹ nínú sẹ̀ríà tí sẹ̀ríà sàlàyé fún wa tí ẹ̀ má lágbára díẹ̀ o gbogbo nǹkan ikuku wà fọ̀ á nù náà ṣùgbọ́n wọ́n ní tí ẹyin tó ajá bá yí nǹkan nínú nǹkan tá a ah, special ni bẹ́ẹ̀ ti pọ̀ torí pé ẹ̀gbin ara rẹ̀ ó ẹ̀gbẹ́ rẹ̀ nípa alágbèéká ní dọ́bùlù àdíta bí wọ́n rán sọ́dọ̀ aláàrínbó ó ní jẹ́ ọlọ́run bá sọ pé ìdá wọ́n lọ́gbẹ̀rẹ̀ kẹ́lìpù fi iná ya àdíkùn pẹ̀lú àfisílẹ̀ òsàbà ó ní jẹ́ ọlọ́run sọ́dọ̀ aláàrínbó tó ń jẹ́ ajá bá tẹnubọ ní nǹkan ìlóyún tó bá tẹnubọ bàbá alájá ó ti jẹjẹ kújẹ tó àtẹjọ́ ń gbé àjọ ń fi nǹkan kan rán tẹnubọ gbogbo ẹ̀ anábì ní sallallahu alaihi wasallam tí ajá bá tẹnubọnú nǹkan ìlú yín nìkan bá igba ni o kọ́ọ̀pù ni o bóòlù ni o bọ́kẹ́tì ni o ìgbìní kapọ́ọ̀tì ni o kankan ọ tẹnubọ̀ tó bá tẹnubọ̀ ó ní ẹ̀fọ́ lẹ́ẹ̀méje tí ah, ara ẹbí ẹ̀méje bóòlù ọtí jẹ ajá láti kí ló tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó bá ń fọ iná ìṣìdá ọ̀nà ìtura ìkànnù ẹfọṣẹ ẹfọ ìpẹ ìpẹ náà ni ó lò máa ń lo ọṣẹ kankan ọṣẹ ọ̀rá àwọn kẹ́míkà ti bẹ lára ìpẹ kì í ní tẹ́ńtà ti ìpẹ ádámọ̀ lè ń tọ́ ọlọ́ra o ò lè rí tọ̀dọ̀ ọlọ́run tán torí wàá máa ó ti tún lèmi ìlà ìlà o tún lè kó lọ sí tó ń tọ́ rí lórí mi tó ń bọ̀ kẹ́ẹ̀fì fọ̀ lẹ́yìn ìgbà tí a bá wá clean rẹ̀ lẹ́ẹ̀mejì tán tí kan jẹ́ ìpẹ́ níbẹ̀ wọ́n náà sì máa pè tí a bá fẹ́ ìpẹ́ fọ ọwọ́ àwọn náà ṣe rí yọ ni ní ẹ̀fọ́ bá wá fọ̀ tán lẹ́yìn ìgbà náà tó wá máa lò padà ajá kan náà yìí òun náà lajá ẹnu ẹ̀ dọ̀tí pọ̀ tó báyìí níbi tọ́ bájá tẹ rí yìí ajá náà náà tún lè tẹ̀rí àtúròyìn fún wa padà wípé ajá tọba lọ pẹ̀ràn wá fún yín ẹ̀jẹ̀ ṣùgbọ́n kìí ti gbogbo ajá o ó ní ajá tẹ́ ti tírénì tẹ́ ti kọ́ ní mímọ́ tó ti gbọ́ wá lọ padà èmi mo ní o tọba pa ìwọ́pọ̀ ní o ajá tá a rán pé kọ́ lọ wá tọ́pa tó ti gbé wáyé tó àwọn onímọ̀lẹ́jì ni kínní kan lẹ sọ fún un tó fi mọ̀ pé tó ọba pa o kì í sàpàjẹ o àpagbé wa lè lé tí mbà wa ránṣẹ́ tó ọba pa ẹ̀rù bí yọ dàjẹ́ fún rẹ̀ wọ́n ní ajá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí náà tó ní ìsìláàmù tó ní tó bá pẹran wá fún yín ṣùgbọ́n ajá tó ní mọ̀ ní o tó bá pẹran wá fún yín ẹ̀jẹ̀ tó ọlọ́run tóbi jùlọ o ẹnu lẹ́nu ẹnu lẹ́nu ẹnu tànà tọwọ́nú pọ́kẹ̀tì wa ẹnu lẹ́nu ẹnu lẹ́nu ìtọ́ náà sì ní tọ́ ìtọ́ tọwọ́nú pọ́kẹ̀tì afọ́lẹ́ méje ajá lè pa ẹranko kọ́mọ́ <laughs> kí ní ìgbé wálé gan ìbẹ́ẹ̀ náà nígbà tí ó pa gan ẹnu gọ́ọ̀dà pẹ̀lú ìkẹ́lẹ́ ẹnu náà ní ìgbé wálé ẹnu lẹ́nu ìtọ́nitọ́ ṣùgbọ́n àjàpàlàjà ajá àtànà ètò ní mímọ̀ ajá àtòní ìmásọ́dì nǹkan gidi ìmásọ́dì nǹkan ajá tó ní màgbé onítẹnubọ́nú fourteen àdíbẹ̀ ó ti máa pín tó àwọn lábọ̀ tó ẹ̀kọ́ máa ń jẹ́ kí n rí náà ọjọ́ kan máa máa ń tọ́ yẹ àti tí ọ yẹ ẹranko lásán lọ́ máa halal lọ́ máa ń tọ́ da lọ́ máa ń tí ọ̀gá ẹlẹ́kọ̀ọ́ á máa wòye pé akílò ah, tẹnu eléyìí tó fi wáyé àtọ̀ wọ́n ní ẹ̀ eh, ọmọ pé ìmọ̀ iṣẹ́ tí máa ń ṣe lára ènìyàn ọkọjá bí ẹ̀jẹ̀ ṣe ń ṣe lára ènìyàn torí gbogbo orígun oríkì ara rẹ ní òdìgí ni ó wọ̀ yóò wá máa ṣiṣẹ́ wẹ́l wẹ́l wẹ́l wọ́n nítorí wípé itọ́ tí ń jáde lẹ́nu ajá àti lẹ́nu gbogbo nǹkan kan èèkánná tí ń bẹ lára ẹranko bó ṣe wà tó fi lè pa nǹkan ó tó lè má fi pa nǹkan kó tó fi gbé ọmọ ẹ ẹnu tí ń eyín tí ń pa nǹkan tí ń ṣe nǹkan sùn dání òun náà yóò fi gbé ọmọ rẹ̀ tí ò ní ṣe kíni tí ò ní ṣe ní ṣùtà wọ́n ní gbogbo tọ́ọ̀nù wọ́n ní ọ̀dàbẹ̀ ni pé tọ́ bá pa ẹran fún òjẹ́ kó ti lẹ́kọ̀ọ́ ó ti mọ̀ pé ẹ̀kọ́ ni ó ti kọ́ pé kọ́ má yọ itọ́ tó lè ṣe èèyàn ní ṣùtà kọ́ má yọ jáde nígbà tó lọ pa ẹran torí pé nílẹ̀ ọlẹ́kọ̀ọ́ ẹwẹ̀ kọ́mẹ̀yìn torí ìdílé ìyọ́lọ́wọ́ bá wá jẹ́rìí sínú àlùkùránì kí ni halal sọ fún wa pé gbogbo tó dáa tó dùn ní ẹ máa jẹ halal ni ẹ wá lọ ọmọ kìíní kan wà tẹ́lẹ̀ òbí ọ̀dá wa ma allamtum min al-jawarihi mukallibin tájá bá pẹran fún yín ṣùgbọ́n ajá tẹ́ ti kọ́ tó bá pẹran fún yín ọlọ́run ní fàkúlù mimma amtakna alaykum ẹ máa jẹ́ ẹni tó bá mú wá fún yín pèrè ti ní mọ́ ajá ẹranko alábùkù ní láwùjọ ẹranko tí ò ní lárí ni ẹwà ò ọwá dẹni àbí látara ìmọ̀ díẹ̀ kì í sí ìmọ̀ díẹ̀ náà ẹnu máa rí pé báyìí ni ò báyìí ni ò báyìí ni ọwá di nǹkan àbíjì pátá rí bẹ́ẹ̀ yẹn lùsìn ọlọ́run ẹranko alábùkù ọdẹ ẹranko ni ẹ̀dẹ́ ènìyàn wo gáàpù tàbá wá ní màbú ní tiwọ́ sì jẹ́ àti gbé tiwọ́ yàtọ̀ àǹdẹ́ ní ibi mọ̀tá owó ní yọ́pọ̀ tó dájá lọ bí màá bá ti wá pọ̀ ni. nímọ̀ rere bẹ́ẹ̀ náà ni yìí ó ti máa jẹ́ téèyàn tó bẹ́ẹ̀ náà làpàdé ti máa jẹ́ téèyàn tó mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ má jẹ́ ká kó yan mẹ́mọ̀ kéré jẹ́ ká mójútó tu tá a ti wà lójú ọ̀nà abẹ má jẹ́ ọ̀rẹ́ ọ bọ́ bá ṣe jìnnà ń bẹ̀ tó bẹ́ẹ̀ ló ti gbádùn ẹ̀sìn tó bẹ́ẹ̀ ló ti gbádùn ayé tó bẹ́ẹ̀ náà sì lú rẹ ló ti gbádùn rẹ tó àtàwùjọ tó bá wà torí pé ojú tí ẹ yóò fi kó lójú méjì ẹlòmíì ọ̀rọ̀ ojú méjì là ń lẹ lẹ́yìn bá ti lẹ́kọ̀ọ́ yóò mọ̀ ojú méjì táwọn owó iná là ń lò èyí ó lé lójú méjì bí nǹkan ṣe pọ̀ tó láyé tí ìmọ̀ bá wà ẹlòmíì lè lójú one thousand bí tí mẹ́yẹ bá fẹ̀ dé náà wàhálà táǹtí láyé yìí kẹ́kọ̀ọ́ bá wà ní àmì tí wàhálà tó báyìí wọ́n náà má fẹ́ kí ó ti di pé fáǹdé iná ìjọba dé abẹ̀bẹ̀ ni wọ́n kò sí mọ́sálásí àyàntọ́ dàgbà ó ti máa wúro ilé mu mọ́sálásí wò láwọ̀ táyà bọ́ á tẹ̀lé abẹ̀bẹ̀ ọlọ́wọ́ nígbà kan ọ̀bọ̀ bẹ́ẹ̀ báyìí ni ọmọ àti agbára sẹ́gbẹ́ kan báyìí pé orí ti àápọ̀ ẹni ní ó ti kún ẹ̀ lẹ́ẹ̀ báyìí máa fẹ́ abẹ̀bẹ̀ sínú ilé ọlọ́run ọwọ́ òru lọ́wọ́ obì tutu ni obì ọ̀sán ẹlẹ́yìn ayé ọma arụ pẹ̀lú rọrùn pẹ̀lú ẹ̀kọ́ ìdí nìyẹn tí a fi ń kí àwọn ọmọ ìyá wa àti kápá àwọn wa tọ́lọ́ láti bí oṣù a sì ọba kọjá sí pé ojú ọ̀nà àwọn tí wọ́n rìn lọ kan máa lè rìn lọ́wọ́ gbogbo ẹni tí ò wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n sàǹfààní wọ́n ní faraga wọ́n lọ mọ́mọ́ yá mi o kíwú àbí mọ́ èsì tó yí sí o ó sì ṣe gé wàhálà èsì bá kan wàhálà ṣe gé wàhálà bọ́ bá ti wá mọ̀ sí mẹ́rin wàhálà ló máa pọ̀ sí ọ̀rẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ̀yìn tẹ́lẹ̀ tó ti náà ẹ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní ìgbà mi ò lè rójú nǹkan kan ìgbà mi ò lè mọ̀ bí ọ wà gbàmí òtí ẹni máa aago mélòó lónìí mẹ́ta ọ gbàgbé ara ẹ gbà míì ebi ọ máa pa ọ sọ mọ́wọ́n yẹn máa fẹ́mi pa ọ láwọn àkókò kan torí ìdí eléyìí abẹ́lẹ́ wọn bá fún gbogbo wọn láì yọ nìkan kan sílẹ̀ àti gbogbo àwọn síwájú wọn náà ọlọ́wọ́n bá kó ṣe lílo mímọ̀ náà láǹfààní onírọ̀rùn fún wọn. wọ́n máa padà sí ààyè wọn tí wọ́n bá ti ṣe tán ọlọ́wọ́n bá kó ṣe pípadà wọn nírọ̀rùn kó jẹ́ kí wọ́n bá lé wọn dáadáa àwọn náà tí wọ́n fi sílẹ̀ náà ọlọ́mọ bàtíwá náà jẹ́ o àbẹ̀lọ́wọ́n ọba àwọn mí ó tún máa dé láìpẹ́ bàbájọ́mí jọmí sísìn wọ́n tún máa wá fọ́nà náà fẹ́ ṣe àná fẹ́ wá mọ̀ látòrí ti fi àwọn àyè kódà àti kọ́ńtì àti láwọn kan ti láti àwọn kọ́ńtì míì láti bí ọ̀sẹ̀ kan ibi kọ́ta máa bà ti bọ́ mọ́ àwọn lọ́wọ́ gbogbo àwọn eléhùn náà tí wọ́n ń dé ìyá àlè máa ń ṣe ọlọ́run ọlọ́run kọ́kọ́ wa máa ń ṣe ń àwọn tí ó wúlò fún àlè ọmọ ànábì sallallahu alaihi wa sallam ní kọ́lọ̀ ń kọ́rọ̀ wà láti máa gbà àwọn tí ó bá nǹkan jẹ́ ọlọ́mọdé àgbà wọn gbogbo àwọn tí ó máa wá náà àtàwọn òbí náà tá a máa ti wàhálà yìí náà àti àwọn individu àwọn kọ̀ọ̀kan náà tá a máa ti wàhálà yìí ọlọ́mọdé wà láre ẹ̀sán ìtẹ́ wàlàdìnà òtùlẹ̀ ìlmà darajat ọlọ́run ni mo ti ti bẹ́ẹ̀ ni èyí ti lẹ́bù kan lẹ́ẹ̀máa gun darajat bẹ́ẹ̀ sí ń gun tọ̀tún lẹ́ẹ̀máa gun tòsì lẹ́ẹ̀máa gun tiwájú lẹ́ẹ̀máa gun tẹ̀yìn bíyàn bá ti ní nǹkan méjèèjì lọ́dọ̀ tó nímọ̀ tó sì lò tó bá ti nímọ̀ tó bá ti lò ó gòkè ọlọ́run kó gbé gbogbo wa ga ọlọ́run ìwọ náà tó ń gbọ́ mi ìmọ̀ kan náà lọ ń gbọ́ yìí tó bá ti lò ìwọ náà ti gòkè náà ní ọlọ́run kó tẹ́lẹ̀ jọ́ máa gbọ́rọ̀ tí ó sì máa lò ó إنه سميع مجيب الدعوات والحمد لله رب العالمين